Hmm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Hmm. ọ̀rọ̀ ó dàbí ẹtì ẹ tó jẹ lọ láàárọ̀ ni ó máa jẹ lálẹ́ o. Hmm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. torí ẹni yorùbá ṣe máa sọ pé tó kó máa jẹ lọ. ọba jẹ o bẹ́ẹ̀ni. àmì àmì àmì. ọjọ́ wo ni ká mọ̀ ọmọ yín wá bàbá mi ọjọ́ wo ni ká mọ̀ yín wá. màá bá súnmọ́ sọ̀rọ̀. ó sà ẹ ṣé bàbá. ẹ ṣé o o ti tẹ record alado bọ́ọ̀bì alado alado bọ́ àǹjọ́ ṣé ti record ọ̀yà wájú kó lárí wá so gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò gbogbo àgbáláyé mo rí fídíò kan online tí àbúrò wa alado ètò ṣe nítorí fídíò yẹn gangan ni a fi gbéra láti èkó láti wá sí Ìlú Ìbàdàn tẹ bá wo àwọn kọ́ńtẹ́ǹtì tèmi náà lọ́nláìn ìgbà míì máa advise ẹ gẹ́gẹ́ bí ìjábúrò sí mi tó yẹn tó náìsì sí mi ni hmm. ṣùgbọ́n máa wò pé tábà tún ní ká tún kí n tó ṣe fídíò kí n tó post ẹ kí n tó fi advise ẹ bẹ́ẹ̀ lómi ṣe máa ń káńtẹ̀ olè bí kò báyà àbá àtúnà tó fẹ́ fi trend ni ọ̀ ṣùgbọ́n yẹ kó pè wọ́nà wọn ni ẹ ti get mi ló jẹ́ kí n wá gbéra mi gangan wá fídíò tí mo rí nípa tí Aládò ni pé ó fẹ́ pàtẹ́ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn gbà tí mo wo fídíò yẹn ṣé mọ̀ gangan ni ọ̀rọ̀ ilé ayé tó bá kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló máa kọ sẹ́lòmíì hmm ìyìn tó sọ tó dá ọ wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn mìíràn tó pé ẹnu gbé hmm. ká má parọ́ ẹnu gbé débi pé mi gan wò pé àá ẹyin dẹ ẹyin dẹ lóhùn tó bá ti jábọ́ kò ṣe kò ṣe kó mọ̀ hmm. ṣùgbọ́n ìfẹ́ yé kí fídíò yìí kó gùn jù ni pé mò ń bẹ̀ yín mò ń rọ̀ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹjọ́ ẹ bá forí jìn aládò hmm. torí àwọn tó ti dá sọ̀rọ̀ yìí pọ̀ tó já àwọn bàbá bàbá àwọn èèkàn lẹ́ẹ̀kan nílùú ìbàdàn tí wọ́n ti pè é pé aládò ṣe bí content creator ni ọ comedian ni ọwọ́ ẹ̀ tó fi ń dá sọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kan ó kẹnu gan irú bàbá wa alhaji adebas tí wọ́n ta mọ́tò onímàálù onímàálù mutí onímàálù bàbá ti pè é wọ́n ti wọ́n pé láyéláyé ẹ̀ gbọ́dọ̀ dá sọ́rọ̀ ẹ̀sìn mọ́ àtàkèrè àwọn náà tún pè é ibi ẹ̀ gbọ́dọ̀ dá sọ́rọ̀ ẹ̀sìn mọ́ wọn ò bọ̀rọ̀ dá sọ́rọ̀ ẹ̀sìn bàbá tó ta mọ́tò adebas àwọn náà tún pè é aládùn. ẹ ẹ káàwó ṣe é bó ṣe wà yìí náà ní ìsìn ọkọ̀ kéwú ó sì ní òun ọ̀dásọ́rẹ́ ẹ̀sìn kí ló mọ̀ ìmọ̀ wo ló ní nípa àwọn ọ̀fẹ́ pé sàlálàwà lè ọ̀sán ló fi lóye kan báyìí wọ́n kò gbàjúbọ kéwù ni mo fẹ́ rẹ̀ balẹ̀ kò tí mo wò aládò àwa náà tún gbéra àtún wá bá ẹ nílùú Ìbàdàn báyìí nítorí ẹ̀ ló jẹ́ ká wá aládò gbogbo tí wọ́n bá ẹ sọ pátápátá àwọn bàbá bàbá yẹn gbọ́ sí wọn lẹ́nu tiẹ̀ náà ni wọ́n ń ṣe ọmọ tá a bá nífẹ̀ẹ́ la máa ń bá wí hmm wọ́n dọ̀ sọ pé ẹni tí òyìnbó bá fẹ́ràn ló máa ń sọ sí àtìmọ́lé tó bá ti sóbà ní ó jẹ́ ọlọ́mọdé àní ogun àtìmọ́lé lẹ́yìn lóhùn tó bá ti bọ́lẹ̀ kò fèsì kọ́mẹ́dì ẹ̀. bẹ́ẹ̀ni mo ti rí i pé alhaji onímùtí alhaji onímàálù mùtí hmm. yẹn wọn ò túkùn lọ́rùn ẹ̀ wọ́n ṣáà ń bá a sọ pé jáwọ́ jáwọ́ lọ́rọ̀ ẹ̀ ìwọ náà wá apologize fún gbogbo àgbáyé bẹ́ẹ̀ gbogbo àgbáyé pé kí wọ́n má bínú pé ò ní ṣe bẹ́ẹ̀ wàá fèsì kọ́mẹ́dì ẹ̀. gbogbo àwọn èèyàn ń gbádùn kọ́mẹ́dì ẹ̀ gidi. nítorí àfikún aláfẹ́kọ̀ọ́ ah. tọ́ ni. ẹ̀ ẹ̀ ìgbà tó ṣẹlẹ̀ ni pé àfi ti ibi téèyàn ò bá sí Eh, ibi tí eh, èèyàn ò sí ọlọ́run wà ń bẹ̀ eh, Alhaji Mutiu Omolu wàláì wọ́n rí mi gẹ́gẹ́ bí aráàta wọ́n mú mi bí ọmọ ni hmm. torí gbogbo gbà ẹni fídíò tó bá ti rí wọ́n ni ah, aládùn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lè ní òun sòótọ́ rọ̀ bọ etí tí kálukú fi ń gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ máa ṣe kọ́mẹ́dì ẹ̀ lọ hmm. bẹ́ẹ̀ náà sì ni àkèrè bẹ́ẹ̀ náà ni adibas wọ́n ti pè mí. alhaji saheed òṣùpá náà kọ́. a ṣe bí wọ́n yẹn ṣe bá mi sọ̀rọ̀ tán nísìnyí. ní wọ́n sọ <laughs> wọ́n ní. alhaji òṣùpá. gàtúnṣà àbágbàlagbà òṣùpá so ẹ̀yin ti baba aládùn tẹ́ bá wò lẹ́nu ijọ́ mẹ́ta ẹ̀ náà èmi náà mi ò ṣe gbígbé bóyá ẹnìkan jà ẹnìkan ṣe nǹkan kan mo wá dá sí ọ̀rọ̀ yẹn mọ́ ẹ̀hẹ́ alifulani náà mo dúpẹ́ lọ́wọ́ ah, àfa mi dáadáa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ṣéwù most importantly irú àpọ́nlé tí àfàsù náà wá fún mi ẹ wá gbéra láti èkó títorí títí tèmi ọlọ́run ọba ọlọ́jọ́ òní níbo lẹ yẹ. Ah, èmi náà mo rò bóyá nílé ẹ ló ti lù. òdìrí bẹ̀rẹ̀ wá ló ti lù ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ dàgbà yà ẹ ní sọnù kẹ́ ẹ tó sọnù nǹkan tí yín lónìí bàjẹ́ gbogbo ẹ̀yin fáǹsì bàbá aládùn tẹ́ wá ń gbádùn kọ́mẹ́dì wa nígbà tó le ẹ dúró mm. ìgbà tí ó tún kù díẹ̀ tó tún dẹ̀ náà ẹ tún dúró ọlọ́run jù dáa fẹ́ yìí náà mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá bàbá yẹn alhaji mutiu omolu mm. adébásmutọ àkèrè Willy Bayaro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti ẹ̀ pọ̀ wọ́n yìí jáwọ́ lọ́rọ̀ mi pé mo sì dúpẹ́ lọ́wọ́ Oríyọmí Hamzat náà bàbá o bàbá àgbàlagbà mi èyí fọmọ ẹ ṣeré aṣọrí fún ni má wò rẹ Ọlọ́run wà jẹ́ kẹ́ ẹ mọ̀ ga sí mi ẹ Alhaji Saheed Òṣùpá Akórèdé jàkíọ́sà aláìdé sọ bí inú mi ṣe dùn tó bàbá bàbá pè mí wọ́n dẹ̀ fún mi mọ̀ràn sókí pé aládò mi ẹyin lóhun hmm. tó bá ti jábọ́lẹ̀ kò ṣeé kó wọ́n ní ọ̀rọ̀ dàbí adìrẹ ni hmm. tó bá jẹ lọ yóò tó jẹ padà mo wá wòye pé ṣé ẹ ti plan pé ẹ fẹ́ pè mí tẹ́lẹ̀ owó yẹn hmm. ìfẹ́ gbọ́rí <laughs> like ọpọlọ yóò ní ìdọ́ba o ọmọdé yóò ní ìtàn àgbò ní ìtàn lórí ilẹ̀ àmọ́ rí yín bá o àárín ẹ̀yin àti àwọn onífújì tó kú tó ti ń tòrò àyín ni ó dì í dàrú ọ̀gá aláfújì alábí Pasuma àtàǹsọ̀ bàbá mo kí ẹ̀yin náà everybody so ẹ mọ̀ bínú. tó èmi náà Pasuma náà ẹnu máa ń gbá náà ní kọ́ńtẹ́ǹtì táwọn náà bá ṣe ẹ̀fọ́ oríjì èmi náà ẹ̀fọ́ oríjì èmi ní kórónà ẹ̀fọ́ oríjì títí náà. ó sáàmù yìí pé alájímù tí ó mọ̀ lù ìròbọ̀n ti jáde sórí social media hmm. kan ṣe èèyàn rí hmm. Hmm. a fi bàbá yẹn a pé kẹ́ mọ́ bínú a kiri a pé kẹ́ mọ́ bínú alájímù tí ó akóredé saheed òṣùpá tán tún wá sọ̀rọ̀ nu fídíò yìí ẹ wá wọlé àwọn ọmọ mi ẹ bàbá ti ní kẹ ẹ tẹ fọ́lò ẹ tẹ fọ́lò ẹ fọ́lò wa mẹkọ jẹ kó má ra lọ́wọ́ ẹ ṣe gan ẹ bá wa ṣe àìdùbálẹ̀ wa lélẹ̀ ìdùbálẹ̀ wẹ́ẹ́.